أيها الأحباء السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé tí a ń ṣe fúnra wa nípa àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ilé ìtọ́jú ìtọ́jú pẹ̀lú àgbọ́yé àlámọ̀rí ẹ̀sìn wa tí a ń ká fúnra wọn ní ojúra alálùbáríkà ní àlẹ́ọ̀dàbìlà káàmù lẹ́ẹ̀tí àfáwà alìmọ́m abdulgani alìmọ́sílẹ̀sí alìjàmà ayílì rahimahullahu ta'ala tí wọ́n kó jọlá tí ojúra àfáwà bukhari àti muslim lẹ́ẹ̀tí àfáwà àgbà الشيخ الوالد سمير بن أمين الزهيري المنصوري المسلم حفظه الله تعالى عن عبد الله بن عمر رضي الله عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعد الظهر وركعتين بعد الجمعة ركعتين بعد المغرب وركعتين بعد العشاء وفي لفظ فأما المغرب والعشاء والجمعة وفي بيت وفي لفظ أن ابن عمر قال حدثتني حفصة أن النبي صلى الله عليه وسلم كان يصلي سجدتين خفيفتين بعد ما يطلع الفجر وكانت ساعة لا أدخل على النبي صلى الله عليه وآله وسلم فيها عن عائشة رضي الله عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا منه على ركعتي الفجر وفي لفظ لمسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها فطوى السلام عمر صلى الله عليه وسلم وبعد صلى صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وفي لفظ فأما المغرب والعشاء والجمعة وفي بيته وفي لفظ البخاري أن من قال حدثني عبده أن النبي صلى الله عليه وسلم كان يصلي الفتتين خفيفتين ما يبدو الفجر وكان ساعة وأدخل على النبي صلى الله عليه وسلم فيها. حديث عبد الله وما عمر اللهم بارك لك بابا صلى الله عليه وسلم pẹ̀lú àdébí sọ́lá sọ́lá nígbà tí ó ń kí àwọn ìlú kan tó jẹ́ ẹmọ́ sì yí pé ó sọ pé sọlá ìfò máa ọ̀dọ́ lè dá ìfọ́lọ̀ sọ́lá lọ́kà àtẹ́ pé ó kí ìrùn láká níbi pẹ̀lú àwọn ibi ìtumọ̀ ìkọ́ni. ẹwà sọ́lá kí sọ̀tọ̀ bàtì ó wà pẹ̀lú àwọn ibi nígbà tá lẹ́yìn kí àwọn ìlú yẹn. nítorí pé ó bá àwọn ibi ìlú sílà nígbà máa ìtumọ̀ ìkọ́ni ló fi jẹ́ pé lárúbáwá nìkan níjọ rẹ fún kò tó láti ṣíkúrà e gbọ́dọ̀gbọ́dọ̀ ìbẹ̀rẹ̀ mú nírọ̀ kò gbọ́dọ̀ ti tura pàápàá jùlọ síra ẹ̀sìn lódodo gbígbọ́lágbá wa ó kó ipa tó pọ̀ nínú ẹ̀sìn wa ó dẹ̀ kó ipa tó pọ̀ nínú àti ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyẹ ìdí àlàyé àwọn olùmọ̀ lórí àwọn ọ̀pọ̀ kan tó bá alhabi èyí ló ló pàtó rẹ pé a ní kí wípé ó kírun pẹ̀lú ó kírun náà nílà pẹ̀lú ànábì rárá ó wà fún sọfọfọ ti yí ó wà pẹ̀lú ànábì sọlá sọlá nígbà táwọn sì ń kí àwọn èrò rẹ gẹ́gẹ́ bá àtẹ̀sí mọ̀ ní pé àbúlá àwọn roman brother in law ló jẹ́ sáà lọ́dún sọlá àǹtí ẹ̀ tó já pọ̀ tó tó ló jẹ́ tó tó wọ́n sọ fún báyìí sọ́lọ́lọ́ àwọn àti ìwádìí sọ́lọ́ ó wà pẹ̀lú ànábi nígbà fánàbí kí àwọn òwe rẹ̀ láti tó yẹ àmì sí pé ó kírun náà sílà pẹ̀lú ànábi sára wọn fi lọ kí ó ó ń ó di mọ́nà mi sọ́nà sọ́nà bó ṣe ń ṣe rọ̀kà àtẹ́yìn kọ́bùlà gbogbo ìrọ̀kà méjì ṣáájú nǹkan tó fi tó rọ̀kà àtẹ́yìn bá dà á rọ̀kà méjì lẹ́yìn tó rọ̀kà àtẹ́yìn bá dá jùmọ̀ rọ̀kà méjì lẹ́yìn jùmọ̀ rọ̀kà àtẹ́yìn bá dá mọ́tò ó jẹ́ àbí rọ̀kà àtẹ́yìn bá dá jùmọ̀ ó وفي لفظ من الزوال فأما المغرب والعشاء والجمعة ففي بيته wọ́n ní madrid àti ẹ̀ṣà àti juma inú ilé olùdàlẹ́sọ̀lọ́sọ̀lá ló ti sáábà máa ń inú ilé alẹ́sọ̀lọ́sọ̀lá ti sáábà máa ń fi náà fílà tó wà lẹ́yìn madrid àti ẹ̀ṣà àti juma. ilé ẹ̀fà wa àfáwà abu abdullah muhammad bin ismail al-bukhari rahimahullah ta'ala ó ní ètò umar wúrí bí ìgbẹ́ wípé hajjá kásí hapsọ̀ àǹtí yìí ó jẹ́ hapsọ̀ tó jẹ́ ọmọ ọmọ ọmọ ọ̀pọ̀ àwọn náà pọ̀ tó mi wípé kí ni o خفيفتين بعدما يبلغ الفجر وما سراك من بقية بعدما يبلغ الفجر ليس جاء الفجر بعد يوم وكان الساعة وكان ساعة لا أدخل على النبي صلى الله عليه وسلم فيها bó lè fi àsìkò yìí o èmi ò lè lọ bá ànábì yìí bẹ́ẹ̀ kò sí àsìkò tí mo lọ wọlé sí ànábì ìyẹn ló bàtọ́ yìí pé àǹtí ẹ̀ náà ló lẹ́kọ̀ọ́ láti wà pẹ̀lú àmì lásìkò yẹn àbí tọ́lìbù oníwà pẹ̀lú sheikh lẹ́yìn olùsúgbì nínú ilé sheikh tọ́lìbù oní kò sí tọ́lìbù lọ dídà òṣèré níwà pẹ̀lú sheikh nínú yàrá sheikh lẹ́yìn olùsúgbì kí sheikh gẹ̀ẹ́sì níyàwó tó ti bímọ kò sí. ńlá àtúntò pàpà ṣùgbọ́n tọ́lìbù àpọ̀lú sheikh lẹ́yìn olùsúgbì ó lè àpọ̀lú sheikh nílẹ̀ láì من الليل حتى الفجر ضرب عمل الشيخ أنا واحد صفع عمل عليهم كان ولا ولا الصوت كان ضرب عمل الشيخ وطالب ولدته بالشيخ يعمل láì tí kọ́ wà lórí rẹ̀ títí tó bá ti wà lórí rẹ̀ ìtọ́jú tó lọ mọ́lẹ̀ ẹ̀tọ́ ni tó tọ́ ní ìyọ́ láti lọ bá ẹ̀sùn tó jẹ́ ìtọ́ nínú àwọn ìyàwó wọn áwọ́lá òun ni ìyàwó tó wájẹ́ pé òun jẹ́ máa rà bùkún àwọn àyè tó ẹ pé ìmọ̀ yẹn ò sí lọ́dọ̀ obìnrin tí ọkùnrin tó fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ yẹn kì Mara fi márààmù fún ó lè ó tó lè tẹ̀síwájú yẹn tí wọ́n kọ́ wá tó bá sí ìyẹn tó tẹ̀síwájú kó gbà lọ́dọ̀ rẹ̀ pé kì í ṣe márààmù rẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pé ìgbòho ti tó lè provide your own in that period ju obìnrin náà ṣùgbọ́n ìpìlẹ̀ ìpínlẹ̀ olùgbé tí ọkùnrin kọ́ ọkùnrin tí obìnrin tó kọ́ obìnrin. Báyà mọ̀ ẹ́ tó ìpàdé lẹ́yìn bàbá ìpàdé àdúrà ti yọ. Ànábì sallallahu alaihi wasallam, ànábì máa ń kí rọ́fẹ́ àdá àgbáyé. Àwọn bàbá ilẹ̀ Yorùbá ọmọ ìpínlẹ̀ rákà àti ní ìfàjúrì. Òjì ògbẹ́rẹ́ ká nígbà àwọn ọmọdé rọ́kà rákà fẹ́ẹ̀lì fàjìrì tó wọlé rọ́kà tá àlù fàjìrì. torí pé ń sáná nígbà tó bá wà ní kò mọ̀ lórí òbí ó sọ pé sọ̀rọ̀ láyé kù rọ́kà àtàyè àlùfáàjì ó ti tó bá wà ní kò rọ́pò yóò jẹ́ rọ́kà àtà àlùfáàjì ó ti gbogbo ti jẹ́ nìyẹn. Wà á ti kó yẹn àbíláàbí náà ní yìí sàdìkò tó ní wọlé ti àyọ́bí so ó wà mú sọ́rùn láti lọ sí lọ́wọ́ títà rẹ̀ títà rẹ̀ wà mú kó wá sàlàyé sí pé àlejò sọ́lá sọ́lá ń sí àlùfáàjà ń bá ti yọ ó máa ń fi rákà méjì ọ̀pọ̀lọpọ̀ wa kámọ̀ ká ní ìsìbà tàbá fẹ́ fi rọ́kà àká àlùfájìrì kámọ̀ sí nígbà tàlùfájà ní ìlú ìyọ̀ ìgbà tàlùfájà ti ká yọ la tó lẹ́tọ̀ọ́ láti fi rọ́kà àlùfájìrì tó bá lẹ́yìn sọ́lá sọ́lá sí kí àtìgbà tí àlùfájà ti bá yọ báyìí ní sọmọdé àlejò lè fi rọ́kà àlùfájìrì kọ́pùlà àrùn àlùfájìrì nìyẹn ṣùgbọ́n yóò fi rọ́kà àlùfájìrì lẹ́yìn ìgbà tí fájà rí bá ti tó bá ti yọ. ọ̀gọ̀rọ̀ wa náà sábà ń ṣe ìyáàmù lẹ́yìn àmọ́ ṣe ìyáàmù lẹ́yìn títí títí títí títí àlùfájà ló ń yọ láti máa àwọn oníṣẹ́ ìyáàmù lẹ́yìn five forty three five forty five forty five ìyáàmù lẹ́yìn ilé ìṣèṣe ìyáàmù lẹ́yìn gbogbo ìyáàmù lẹ́yìn tó wà níyàn ṣáájú káàkọjá ló bá tó tó tó káàkọjá ló bá ti lọ kò sí òun ní ìfihàn máa ń kí lẹ́yìn ìlú lọ́kà àtàlùbájú àti síbi ìlú ọ̀pọ̀lọpọ̀ arìnrìn wọn yẹn tàbí ìlú bá wọn ọ̀pọ̀lọpọ̀ márùn-ún ó pẹ́ láti ọdún márùn-ún sẹ́yìn èyí ti wá sí sáà aago márùn-ún ó pẹ́ láti ọdún márùn-ún sí ẹ̀yìn aago mẹ́rin àbọ̀ aago márùn-ún aago mẹ́rin mo látàgbo mẹ́rin lágbàlámọ̀ máa rí bí pé àgbájá kìí ní yóyọ. láti dàgbà ti yọ orin ọkà àta àyíkájú. inú ilé òní ní ká ti yàn. tàbá ti ẹ̀rọ mọ́tàlájú náà sálábà. ìgbọ́n ká mọ̀ sí pé èkó lóore ju gbogbo ní àtàbáyọ̀ láyé ìtàbáyọ̀ lóore yìí. èkó lóore ju gbogbo ìwádìí ìtàbáyọ̀ lóore yìí. gẹ́gẹ́ bá ti kà àtàbá tó tẹ̀ iwájú.

ó ti ń lọ ó ti lọ bẹ̀rẹ̀ ní ẹ̀ o ní ìsàpólé kan wá sí ó ti ń àdìgbò ti ń lọ ó ti ń lọ ó ti ń lọ bẹ̀rẹ̀ díẹ̀ tí èèyàn bá lọ sí àwọn eré àtìsàn nílẹ̀ lágbáwá èyí ó rò wípé kò sí náà wá sí ìlú lẹ́yìn òun pàápàá jùlọ ní ibi tí mi ti kẹ́kọ̀ọ́ táwọn èèyàn bá ti sálámọ̀ tó láàrín ilé òsínà ńlá wọ́n lọ nílé ìmọ̀ á bèèrè tí wọ́n yẹ lọ sílà lẹ́yìn àwọn ìwọ̀n wọn tó lójọ lẹ́tọ́ sí wọ́n ní ìkan nínú àwọn olórí wọn tó jẹ olórí ní ibi rí wọ́n ní òun ló sọ wípé tó bá ti sálámọ̀ tán tó ti sálámọ̀ tán àlùmọ́sá tọ́mà sọláwọn ní mọ́lọ́dúnlá lọ lẹ́yìn ìṣẹ́jú márùn-ún sí mẹ́fà báyìí wọ́n sára nà lọ wọ́n ti mọ́lá nípa wọn. kí ló dé tó fi níbẹ̀ wọ́n ní torí wípé ìṣesí àwọn lágbára pàápàá jùlọ ní Egypt wọ́n láì ti wàhálà àti jẹ̀gbọ̀n. tó kò rọ olórí náà látọ̀ tó jọmọ́ wà á kírun ẹtí òtútù àlà ọ̀sẹ̀ bá ti ń sálámọ̀ tán eré agbọ̀nà lé àbùrọ̀ sọ pé ẹtú ń dúró ní ìsìn lẹ́sùn fẹ́ fẹ́ ṣe fáwọ́ lẹ́fẹ́ ṣe bùrọ̀ àrọ̀ lẹ́tún fẹ́ sọ pé ẹfẹ́ tọ́pù dọ́gbẹ́ ètò pàdé ìbọ̀dún náà dà nìka kò sí ìtọ́pẹ́ káwọn ọ̀sẹ̀ ìwà àti àwọn ìwà bí pẹ̀lú àwọn ìṣọ́ bàtàbàtà ilé ìtòrọ̀ mọ́ bákà àtàlùfájì lásán bó ti mọ yẹn bákà anáǹkọ́lá sọ́lá sọ wípé rákà àtà àlùfáàjì ní káyọ̀rù nínú ìdúnyà ọmọ mi rákà àtàlùfáàjì péré bó tó àlejò yẹn ànábì àdìgbò sí òní rárá sí àwọn ànábì sọ́lá sọ́lá wípé ó lóore ju ayé àti gbogbo òkè sí mẹ́ta yìí lọ. sẹ́mọ̀ wípé islander pradoji kan tàbí pẹ̀lú mílíọ̀nù àwọn sọ́mádùkà lẹ́lẹ̀ àti rákà àtàlùfáàjì òun ni àbúkú ọmọ ilé kéwù kálábù àbáàbù náà ẹ̀ sọ̀rọ̀ ní aláwọn ìlú bùfádò lákàtà alifájìrì olórí bùfádò lọ torí bùfádò nìkan nínú àwọn ìkan tí ń bẹnu ayé ni wàbìtáálí lákàtà àtàlùbárí ó ní ojú ayé àti gbogbo ní mẹ́ra yìí lọ ní ìsìn báyìí ó ní sanwó kó tó yàn lákàtà àtàlùbárí àbí yóò sanwó ni òun ní sanwó ṣùgbọ́n ó mọ̀ ra gbọ́ owó káàkiri kó tó kó fẹ́ sí ìlọ̀ tó fà sáájú lọ èwo lò ya mójútó pápá àtàlùbárí tó ẹgbẹ́ kò wọ́n ní àlọ́lá nìkan ló kankan ṣùgbọ́n ó fọwọ́ bàrẹ̀ lẹ́nu pàápàá jùlọ láàrin ọmọ tó dáhùn akẹ́kọ̀ọ́ yìí rẹ̀ ah, kanáfílà fún iṣẹ́ tí náfílà ó ti ṣe nínú ìgbésí ayé àwọn ọ̀ràn yan wa aláìsíkéré tó gbogbo òun táà sí ẹ̀ràn títí tó gbẹ náà ló pé jìzá ìtọ́nà ó sì sọ lọ́dọ̀gbọ̀dà tó ṣe àmọ̀ ní pé ẹ wo ìrun ẹrú mi ní ká náà sàmà kútìbà láhù tààmà tó bá yẹ kó pé òun kọ̀pútọ̀ ó pé ọ̀nà gbogbo rẹ̀ ló yẹjú ó pé ṣùgbọ́n tí ọ̀bá pé láhù láhù tààmà wọ́n ní kọ́ pé ó pé kù tọ́bá jẹ́ ọlọ́ fọ́nà ọba alábọ̀gbọ́ ọlọ́run ẹrù rẹ̀ tó ní àwọ̀ ìrú rẹ̀ ìrú rẹ̀ wọ́n pé ọlọ́run pé náà ẹ wo igbá nọ́sílà tó ń gbé wọ̀ ẹ wo àpótí nọ́sílà tó ẹja ẹ̀wọ̀n náà bẹ̀rẹ̀ rí bẹ̀rẹ̀ rí bẹ̀ ẹbí nọ́sílà ẹbí bí ẹmọ ìdá ìdá tó túnmọ́ di abọ́ díbọ́díbọ́ tábọ́ bá jù lọ́jọ́ ní oṣù pẹ́ tábọ́ bá jù ní nígbà kan wọ́n pè nígbà ní ìdá bí díbọ́díbọ́ òun ó fi lẹ̀ tó bá ti lè lẹ̀ tó bá da omi sínú abọ́ kò ní dò kódà fẹ́ gbé abọ́ yẹn fẹ́ gbé kaná kò ní dò so nọ́ọ̀bílà rẹ̀ ni ó jẹ́ bí bíbọ́bíbọ́ tí yóò fi títí àwọn ààyẹ tó bá bá àwọn ọ̀rọ̀ ẹ̀ sábà kú lọ́dọ̀ náà ọba mọ̀hánù sọ́lá pàápàá jùlọ èyí tó ní nǹkan ṣùgbọ́n pẹ̀lú àkọlàwà àwọn ìlú wa so nọ́ọ̀bílà rẹ̀ lónìí ó ti ń di ohun ìgbàgbé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ń lọ ó ń lọ ó ń lọ ó ń lọ ìdánná àwọn ọmọ kéékèèké mo láì jẹ́ ìjọba ìwọ yìí yan nọ́ọ̀bílà sí lákàtà alifájì nìyí ó ní òun mọ̀ pé nọ́mbà àkọ́ àti jẹ́rà kàkà nípa yìí ó ní òun mọ̀ pé nọ́mbà àkọ́ àti jẹ́rà tó kúkú ó ní òun kọ̀ọ̀kan tó máa ti di kóun ní orí tìrì lẹ́yìn tí ìgbà ńlá àgbà àwọn àbúrò àlè ẹ̀wọ̀n kan tó túmọ̀ sí wípé bá a ṣe ń ṣe àwọn nǹkan yẹn àmúlọ́kùnkúndùn dáadáa bí àwọn iṣẹ́ ìsìn tó kù fáìn nọ́mbà ní fáìn nọ́mbà ní bọ̀dọ̀rọ̀ tá a sọ yìí sílẹ̀ ó wúlò àbí òwúlò pé tí òun bá ná àyẹ̀ yìí tó jẹ́ pàrọ̀ ìjọ̀jọ̀ tó jọ̀rọ̀ yìí lówó tó bá ní problem lọ́dọ̀ gbọdọ̀ ìdámọ̀ inú igba nọ́fìlà apẹ̀rẹ̀ nọ́fìlà tó rù dé ibẹ̀ ni wọ́n ti lọ wò tó bá tú ẹrù nọ́fìlà rẹ wọ́n já bọ́ọ̀kù nọ́fìlà rẹ tó gbé débẹ̀ tí ò bá sí ọ̀dọ́ mẹ́kọ̀ọ́ kí ni wọ́n fi bí iná ni wọ́n fi bí iná ní ọ̀pọ̀lọ̀ mìíràn ìgbà yẹ́bọ̀ yọ̀bọ̀ pàtì bọ̀bọ̀ ọ̀run tó kí láyé tó kí pàtì bọ̀bọ̀ anábì sọ́nà sọ́nà anábì ní ìsọ́lé ahadùkún ti sí nàkánà wà láàyè sábùlà wíṣẹ́ ìrìn sísí ìyá lẹ́nu ní ìwọ̀n fi ìrọ̀ ọgọ́ta ọdún ló kúláyé wà láàyè wọn àkọ́ kankan mọ́ wọn gbàgbé ní àá kí Kọ́dúkọ́dọ́ láti tún máa ìwọ́ bu ọ̀gbìn léèrè òní ìlú dáadáa, òní ìtọ́jà dáadáa, ìlú rẹ̀ bá tó ìkú rẹ̀ wọ́n. Fífi yà lọ́mọ ìṣẹ́ wa lóko. Wọ́n já wa ní owó ti ṣe ara wa lóko. Iye owó ìbáyọ̀ sí ìbáyọ̀ sí ẹ̀fọ́ mùsùlùmí ni kó mọ ìwò ìlàbùdà ní ìsáàrì sọ́lá àdá ìsọ́lá sàmọ́ òlìmnà á mú wa á gege gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ wa ni. Gẹ́gẹ́ bá nàbí sọ́lá sọ́lá kàmárọ̀ àìsàn lórí ìkọ́lì máa ní fún wáyé Ó lẹ́gbẹ̀ẹ́ dá lórí sọ́lá sọ́lá á ní mọ́nà ti pé yìí ó ṣe bàyánù àdá ìwádìí kìí ṣe ọ̀ràn èèyàn ó ṣe wípé gbogbo àwọn àmọ́àlì òun náà ló ṣe wípé ọ̀ràn èèyàn náà lè kí a ṣe àwọn àmọ́àlì gẹ́gẹ́ bí àná ìfọ́nlá àfọ́nlá gẹ́gẹ́ bá ti ṣe àwọn àmọ́àlì yẹn gangan ṣùgbọ́n ọ̀rẹ́ ilá ìgbàbàyà ìwádìí àti tábẹ́ nípa ná púpọ̀ lórí pé èyí ó bẹ́ẹ̀ ṣe lápòjú lọ́jọ́ júmọ́ àná ìgbàbàyà ìwádìí lójoojúmọ́ ànábì máa ń ka gan. ká sọ wípé afẹ́ sọ wípé fíìlù ànábì sọ́lá la lò sọ́lá wípé láàzìmù ni ká ẹmúlẹ̀tì ànábì nínú àwọn àfọ́àlù àfòrò èèyàn ìbàdà. ó ti ń bá nǹkan ni wípé ẹni tó bá kírun ní ọjọ́ júmọ̀ ìlú fúfì ní ọjọ́ júmọ̀ tó bá ti lè ka áyà míì yàtọ̀ sí sájídà lórí àkàlà àkọ́kọ́ ọlọ́run nígbà rẹ̀ ìjúmọ̀ rẹ̀ ẹgbọ́n tí mo wí ẹ̀gbọ́n kan tí mo bọ̀ kò yé àrí al-afu'an láàyò kọ́dù nínú al-afu'an tí láti tẹ̀gbà fáwọn alàúmà ìlà ìlàkánà fi bàyá ní wàdí àwọn iṣẹ́ tó jẹ́ àwọn fíìn wọ́n ní àrẹ́bìsọ́lá àtọ́là tí ó bá yan tó bá ti tàwà fùtán wọ́n bá tàwa fún wọn yóò dùn sẹ́gbẹ̀ẹ́ mọ̀kọ́mọ̀ Ibrahim wọ́n ní ẹgbẹ̀ẹ́ mọ̀kọ́mọ̀ Ibrahim yóò rẹ̀ mẹ́fìlà alákà mi nọ́ọ̀sì alákọ̀ọ́kọ́ kúlẹ̀ ayọ̀ àlùkà mìíràn nọ́ọ̀sì alákejì yóò kà kúlẹ̀ wọ ọlọ́wọ́ àhàdì. sọ̀rọ̀ kékeré nǹkan méjì lẹ́wà tí ìtumọ̀ ẹ̀ ní pé tí mo bá yan tí mo bá ti tàwa fún tán wọ́n náà lọ́dún orí lẹ́gbẹ̀ẹ́ mọ̀kọ́mọ̀ Ibrahim záhámọ̀ wá wà àwọn èèyàn pọ̀ ní ilé rí àyè dúró ní mọ̀kọ́rù ibrahim láti ṣe lọ́sílà rákà méjì láti ṣe tẹ̀sí ìlú pé àrẹ́mí sọ́là sọ́là ń dúró lẹ́gbẹ̀ẹ́ mọ̀kọ́rù ibrahim ní ìráyè ṣé tùmọ̀ rẹ̀ ni pé màá dúró for almost ten twelve hours màá mọ̀ retí ìgbà tí àwọn èèyàn máa kúrò ní ẹ̀gbẹ́ abadan làwọn àbá àwọn ẹ̀sùn sọ wípé wà ní ńlá mi ò kí tí ò bá lágbára ti yàn lẹ́gbẹ̀ẹ́ mọ̀kọ́rù ibrahim fàájì mọ̀sáǹtì lọ́sì ibi tó bá wù ní mọ́sálásí tó bá jẹ́ wípé fíìlù ànábì sọ́là sọ́là kì í ṣe ìsìnbáàbù láfẹ́ ṣe ìsìnbáàbù bẹ̀ ni yóò mọ̀ jẹ́ wípé ẹni tó bá yan tó bá yan lọ́fíìlà sàwà méjì tó bá yan níbo mi àtọ̀tẹ́ dẹ̀mọ̀ kọ́mọ̀ ibrahim kò ní ní ládá kò fíà tí ó bá tó wá lọ kí pẹ̀lú súrà míì tí àtọ̀ sí kúrí àyà nìkáàtì rúrú àti kúrúwà láò kò ní níláadá mo rò pé wa lànàfà sọ wípé àpọ́àdà lẹ́yìn sọ́là sọ́là láyé ń kọ̀ dùn nínú nílà ìṣèbà àlàúmọ̀ ilà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sọ́lú kàmọ́rọ̀ ẹ̀sùn mú ní òsọ́lù ó bí ìṣe gbogbo àwọn àràkáàtì ẹ̀ àwọn sàkámẹ́sì ẹ̀ ti sọ́lá òlámùdútó kì í ṣe wípé a ní yàmùn fàtí o àwọn sọ́lá sọ́lá àsọ́bá tó kí yàtún lókè ìníkà tó kí ó yẹ káà ló àwọn lókè ìdè òkè ìbọ́dà láwà ní sọ́tí ìṣẹ́lẹ̀ kan sí àwọn ẹ̀bí kí ní ọdún ìbí gbá súrà wo ló fi kí àwọn ìlú yẹn láà mo rò tó ti yé wa èyí ni ká fi lébi ìkọlọ ọba àti ìjọba tó sọ àmà fúdó tù wa àlẹ́ sọ́lá fúlá àwọn yóò kúrò pọ̀ títí yìí à wọn ní bàtàtà nínú kẹ́ wọn wọn ní bàtàtà nínú òun kò sí kò sí òun fún wọn nítorí pé kí ni láàyè tí mo rò pọ̀ ọ́ ìforí kan rẹ̀ wọn ọ̀rọ̀ báyìí ìrùkú rẹ̀ báyìí wọ́rọ̀ wọ́rọ̀ báyìí kò ní rọ pápá òkùnkùn lọ́sọ̀lọ́sọ̀lọ́ kọ́lọ̀ mọ́jà wa ọlọ́run tó jọ ibi tá níta àrùn pàápàá lọ́dọ̀ ẹ̀rọ nìkan náà jábá kọ́nà mẹ́jọ wà nípa pẹ́ńtẹ́ tó bẹ̀rẹ̀ jámọ́ o ọlọ́run tó àrùn abójọ o làwọn ọmọ fẹ́ lè. àwọn ìlú náà fìlì olóla púpọ̀ bẹ́ẹ̀ lóore nínú àwọn uh, gharib al-hadith gbólóhùn tí ìdánwò sọ wípé tọ́lá ìtò máa nàbí sọ̀lọ̀sọ̀lọ̀ ayé tí ìtọ̀kọ̀ bá ti yí láàmù sámọ́ dìdí ilé kó tó sáàbù pẹ̀lú àmì sí olóògbé láwọn tó sáàbù pẹ̀lú ẹ̀. wàkánà fún ìtọ̀kọ̀ bá ti nàbí sọ̀lọ̀ àlọ́ sọ́lá àwọn ìró yìí àlẹ́bí sọ́lá sọ́lá bẹ̀ òun kí wọn láwọn àkókò tí inú wọn sọ yẹn nínú wọn bẹ ń wò ó ṣáájú ìjọ magrib ní tiẹ̀ fàámàlì magrib ayé fàámàlì rọ́ọ̀tì bàtì magrib fàámàlì magrib tó sọ bí kìí ṣe magrib ní sọ náà fìlà magrib ní olóńtọ́ ayé pàfi báyìí yìí ayé ìsọ̀lí ha fi báyìí yóò tún ní ìlú rẹ̀ dáadáa màá yẹ fúnra dáadáa tó lóye ìfàjì wàhúwà sàbájú ló sọ̀tẹ̀ lẹ́yìn bàtà ìfàjà ìbàdàn tó kí àtà àtàjà àti ìyọ̀ òun làmẹ́rin sálà sálà tó máa kí lọ́kà àká àlùfájìrì bákan náà وكان ساعة أي كان ساعة لا كان ساعة رب يصلي النبي صلى الله عليه وسلم فيها ركعتي الفجر عاشقين النبي مكي ركعتا الفجر والقائم أي تنصر إذا عبد الله بن عمر kò ní lọ wọlé bá àlẹ́ ìsọ́lọ́kan láti rẹ̀ ó láti lọ síta àbí ìdáàbò ẹgbọ́n fún mi ó làwọn ìfúnmọ́ sí nínú ilé gẹ́gẹ́ bí pé àwọn ìdáná ń bá ń ṣe nínú ilé àwọn tàbí ò ní afẹ́sì wọn ní afẹ́sì àwọn tó tún láfẹ́sì sí àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ tí ànábì máa ń ṣe nínú ilé àwọn àwọn ọmọ ọ̀dọ̀ ànábì sọ́là sọ́là àwọn tó bá ń gbé lẹ́jà ànábì dáadáa tó ń gbé lọ́dọ̀ ànábì dáadáa bí àwọn ànábì tó lò máa ń ṣe ń jẹ àbánà tó lọ so àwọn àdìsí gbé ẹnu gbànàbí ewúmẹ́lò ní lẹ́lẹ̀ inú orí ewúmẹ́lò ní lẹ́lẹ̀ tí wọ́n kàlẹ̀ ọkọ̀ kan ọ̀dá náà sì lẹ́tù wọ́n ní aha wọ́n tó àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ ni wọ́n wo ànábì àwọn sàbẹ́ wọ́n ti dààmú fún wa wọ́n wo ànábì tó dá kẹsẹ̀ àwọn sàbẹ́ mọ ọ̀dọ̀ ẹni tí ànábì sọ́lá sọ́lá àwọn sùn lọ́dọ̀ àwọn ìyàwó kẹwàá tó wà fún alẹ́ lọ́dà mi àwọn òbí ẹ̀yìn tó wà fún alẹ́ àná ń sálàsálà àwọn sàábé mọ ọjọ́ tí òun wà lọ́dà ìjà wọ́n mọjọ́ tí ó sùn ọ̀dọ̀ ojú kàlámọ́ wọ́n mọjọ́ tí ó sùn ọ̀dọ̀ wọ́n yà á bọ̀ wọ́n mọjọ́ tó sọ̀rọ̀ wọn àpọ̀bílà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ tí wọ́n bá lọ sáfàr tó bá dàrú tó bá dé wọ́n kò kó díẹ̀ padà pé èyí lórí ìjà náà àwọn òtún sí bẹ́ẹ̀ àwọn ní kọ́ọ̀lù àwọn yóò bá jàǹkó àná rẹ̀ tó bá bọ́ kalẹ̀ lẹ́nu lọ́jọ́ báyìí lọ́jọ́ báyìí lọ́jọ́ báyìí lọ́jọ́ báyìí. sọ́dà yóò lè máa jẹ́ ẹ̀sìn fún àwa tí a bá ń bọ̀. ẹ̀rì gbọ́dọ̀ tàbí ẹni àdúrà ló àìlẹ́kọ̀ọ́ ló fi jẹ́ pé ó gbogbo mílẹ̀ sí máa ká nífẹ̀ẹ́ wọn inú ìmọ̀ ìlú wa wà búkúdù wọn nílẹ̀ nípa kéèyàn kó láàrín tó wọ́n ní ó ka irun gbọ̀n irun funfun ànábì àti torí orúkọ ti tẹ̀lé sílì lọ. bẹ́ẹ̀ni méje ó wà ní tàwọn ìmọ̀ràn sí àlóhùn sílì nìyí ọlọ́run kó dẹ̀bi nínú àwọn tó dàgbà ká àdúgbò gbogbo ìlú wa nínú láì bá wọn ọlọ́run kó dá wa sí látàkì ẹ̀dá. wàhálà tí ó máa ń lò pé lọ́wọ́ sísà tó jẹ́yàwó ànábì tó lọ́nà àlọ́kọ́lọ́ àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tó rọ̀ mọ́ inú ilé táwọn tàbí ìbá ní ákẹ́ẹ̀tì sí wọ́n lọ bí lọ ìgbà náà tó lọ bí láwọn yàrá ànábì tó lọ́nà sọ́nà wọ́n ti lọ bá ànábì sọ́nà tó lọ bá yàrá ànábì sọ́nà lè dé gbóòrò ti mọ́ẹ́sì lọ sí ilé làbọ́ ká fún wọn ṣé kò dúrà náà lọ wọ́n tẹ̀ sí sunu ìdánwò òye jẹran ìdánwò òye sùn ìdánwò òun mọ̀tò gbọdọ̀ ayé òun bàbà ìdánwò gbọdọ̀ wọ́n tó di márùn ìdánwò òfin fẹ́yàwó ìdánwò à ń ṣètò ní àmẹ́gbẹ̀wájà ìdánwò àjẹ́ àdà òye sùn ṣé ìdánwò yìí àmà àrẹ àṣàkùn ìgbà ìwà èmi ànábì kò sẹ́ tó páyọ̀ ọlọ́run àbá tó mi kò sẹ́ tó bẹ̀rẹ̀ lọ èmi kò bẹ̀rẹ̀ lọ́wọ́ àjù èmi páyọ̀ lọ́wọ́ àjù gbogbo sẹ́ ẹ̀dá kìí gbogbo ẹni mo ṣe pàmò rọ́bì bá ń sùn lẹ́tí ọ̀lẹ́sìn ẹ̀ ń bá ní sún náà mi ó dàgbò láti anẹ́sọ̀lá sọ̀rọ̀ ní ìṣàlọ̀. so ṣáìdì ní pé àwọn sọ̀hábà máa ń lọ ń bá àwọn ará ilé ànábì láti béèrè àwọn ọ̀sán tó bá jẹ́ ìjọ fi inú ilé tó tí wọ́n lè ṣe kí olùkọ́kàlẹ́lẹ̀ nínú ha àdíjì a rí pé ìgbìmọ̀mọ́ kọlọ̀kọba ní kí wọ́n àti bàbá rẹ̀ ó ń sàlàyé fún wa nípa àwọn ìrùn nọ́bílà àgbàgbọ́ rẹ̀ ilé ìjáde sálàsálà mọ́ kí yóò lè jẹ́ tẹ́sílà fún àwọn bàrọ́ yìí nítorí pé nínú àwọn bàrọ́ yìí dáǹsọ̀ yìí náà gbogbo ẹ̀ náà yóò la àyẹ̀ yóò ní lókùn sí tó gba àwọn tó bá kù sí àwọn tó bá gun tó bá dagun àwọn náà wá sí ìdílé ibi yóò jẹ sábà bí tó wa ẹgbẹ́ má ti sàlàyé níwájú pé ọlọ́run tó lò káàdì fún wa láti lè rectify àwọn error tó wà nínú ọ̀ràn ìdí tí a bá kí. sínú ọ̀rọ̀ wá sí ìdílé mi ọ̀kà àtẹ́yìn kọ́bùlà tó wà ní sínú ọ̀nà bàdà ọ̀kà àtẹ́yìn bàdà tó wọ̀rọ̀kà àtẹ́yìn bàdà kọ́lá tó zùmà rákà méjì lẹ́yìn túmọ̀ tó bá fẹ́ kí nínú mọ́sálásí ṣùgbọ́n láti tó bá ti kí nímọ̀ sọ ilé lò lọ mọ́sí nǹkan tó mọ́sálásí lò yìí máa lọ nílọ kí mẹ́rin nílé wáyé pé tó bá ti kí nímọ̀ tán tó kí nímọ̀ tán ilé lò padà lọ kí mẹ́rin ní ilé ṣùgbọ́n láti pé òun lọ lé òun padà yọ lọ gbóró kí méjì nínú mọ́sálásí wọ̀rọ̀ kàtá ní kọ̀fì fàtá kọ́bílà kọ̀lá àtìrákà méjì tó péye ṣáájú àkókò وكان رسول الله صلى الله عليه وسلم يصلي راتبة المغرب والعشاء والجمعة والفجر في بيته lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà wọ́n ní ìrun náfìlà tó tẹ̀lé mọ́ndé àti ìṣà àti jùmọ̀ àti fájìlì àlẹ́bí sọ́lá àlùfọ́nà ìyẹn rákà fẹ́ fájìlì lọ́sọ̀ àlẹ́bí sọ́lá sọ́lá mọ́ndé ní inú ilé nínú àwọn kúkú àbí tó wà ní àdéhùn yìí ṣé lóṣù sọ̀há àbàtì rọ̀bí ọ̀gbà àníhùn كما يرونه من حين رسول الله صلى الله عليه وسلم àrígbọ́ nínú hadith yìí pé àwọn tàbí ìkọlọ̀ pàrọ̀ wọ́n ní àkólé kan láti ṣe nọ́kìlù nǹkan tí ó bá ṣẹlẹ̀ sánàbì sọ́lá náà nìkan lóun jẹ́ pé ànábì sọ́lá sọ́lá ànábì ò ní kọ̀rọ̀ kọ̀rọ̀ rẹ̀ náà lẹ̀sìn wa àwọn tó mọ̀ ìṣẹ̀lẹ̀ inú ilé inú ilé àlẹ́jù sọ́lá àtọ́nà tó gbé àwọn ìyá wa tí ń bẹ lé wọ́n mọ̀ rìpọ́ọ̀tì ẹ̀ fáwọn tàbí wọ́n mọ̀ rìpọ́ọ̀tì ẹ̀ fáwọn tàbí ìyá wa Aisha rọ́bì ọ̀la àyíká wọ́n lọ bọ ẹran wọ́n lọ bọ ẹran bàbá wa bọ ẹran yẹn tán wọ́n á yí ẹran yẹn bọ̀ ìyá wa kò fi wá sí láti wá sí láti ó sì láti ṣe gbọ́dọ̀ gbẹ́ran lọ wọ́n sì sọ ọkọ̀ ní ọ̀nà wọ́n sì fi òru rẹ̀ wọ́n sì fi fàyà sọ̀ fíà lórí yàtọ̀ fíà lọ sí sọ ọkọ̀ ó sì fi fàyà lọ lórí hádà wúrù dàkìlíyà tẹ̀bọ̀ yóò ká tó yìí wà láì wọ́n mọ́ tó bá méjì mẹ́ta mẹ́rin táwọn ìyàwó tí ẹnìkan gbé oúnjẹ lọ báwọn àlejò tẹ́nìkan sì dé tó sì jìjẹ̀ lọ́bà rẹ̀ tó sì jì kíra oúnjẹ dànù ó jẹ́ ìdálẹ̀ alẹ́sọ̀rọ̀ ló fi dọ́gbọ́ tún mú kò ẹ̀yìn tàbí ìyá yín domi sọmọ bí wáyé pé wọn ni ibẹ̀ ló ti máa láálí ìyàwó ẹ̀ lójú àwọn ọ̀rẹ́ náà ló ti ń láálí ìyàwó ẹ̀ bá fọmọ jọ ìfáwù pé ó rí pé mo lálejò ni ètò ń gbàgẹ̀ sí ọ níwí lójú àwọn ọ̀rẹ́ náà tó mọ̀ pé wọ́n ló wọ́n ló bẹ̀rẹ̀ mọ̀kọ́ dímọ̀ wọ́n ló sísẹ̀m yìí ló sílẹ̀kùn àwọn tó kò mọ̀ sàdé gbagba sí ìlú ìhà ìlú àwọn tó àpò òṣùmọ́ kó lẹ́kọ̀ọ́ làwọn tiẹ̀ làwọn ọ̀rẹ́ rẹ̀ ń sẹ́nu kàkàkàkà bí wọ́n kà so alábi ìyá ni jòwú bọ́ọ̀lù wa bú ìyá rẹ̀ ìyá rẹ̀ tó jòwú torí pé ìyàwó àlẹ́ ń sọ̀rọ̀ gbogbo látòkèdè náà ìyá wa wọ́n jẹ́ ìyá wa wọ́n jẹ́ ọlọ́run والرسول أولى بالمؤمنين وأزواجه أمهاتهم àwọn ìyàwó àlẹ́bí ìgbọ̀nmọ́ ni wọ́n jẹ́ sí wa tó bá lọ́dún ṣe sọ̀rọ̀ ẹ báyìí alùpùpù pàdé ojú ẹ̀mọ́ alùpùpù oní àtàwọn àmọ̀jẹ́ ó sì jẹ́ tí wọ́n jẹ́ tí wà sí àwọn àlùpùpù ìlú ti gbọ́ sí ara àìsà ó sì lérè tó já àjúná rẹ̀ tó lọ́wọ́ àwọn oníyàwó oníyàwó ìdàkùn gara àwọ̀ rẹ̀ lọ fọ́tò àti ìdúró lọ sá wà lọ ó sì fún òye kò sọ pé àtú ìfalamọ́ àgbàlagbà ni wọ́n àgbàlagbà ni wọ́n wọ́n sẹ̀kọ́ tí òbí ní sí ìṣèlú rẹ̀ ìtọ́ bẹ́ẹ̀ tó dé àwọn méjì mẹ́ta àmọ́ sí ìgbà ìfikàn nínú ẹ̀mí tó ọjọ́ kan nínú ilé àlẹ́bí gbogbo àwọn àfáàrù tí mo sọ pátápátá kò lọ yìí lẹ́nu sí àwọn kọ́ọ̀kan rà á kọ́ọ̀kan ká tó parí tó níwọ̀n ní lọ kó jọ wọ́n ti kó jọ rà á kó ká tó bá ti ka oṣù náà ní síra tó báyé tó yáwó ní ọjọ́ kan pé mo fẹ́ lọ lu ọjọ́ kan nínú ẹ̀jẹ̀ àlẹ́sọ̀nà gbogbo àwọn àfáàrù tó ní ìkẹlẹ̀ kò pẹ̀lú inú yàrá àlẹ́bí inú ilé rẹ̀ àbáyẹ lọ kó ojú ẹjọ́ ọ̀gá àdàwù ti sá náà

kẹ́kọ̀ọ́ látara òun. ẹgẹ́ bó ṣe fẹ́ àwọn náà látara ànábì sọ́dọ̀ máa ní wàlẹ̀ sọ́dọ̀ àti àwọn ìyàwó rẹ̀ kọ́nà àwọn àdìgbẹ́lá tó sàn án kó tó ìgbà tí àwọn sọ̀fíà náà fi tó fi òróró tó fi lẹ àlọ́bí sọ̀rọ̀ kúrẹ́ rẹ̀ tó wà lórí tó sọ̀rọ̀ sọ̀làwọ̀. Ànábì ò sí ìyá wa sọ̀ sí ìlànà pé àgbàlagbà ló wọ́n. Tó àmọ́ gọ́ọ̀sà gbọ́ ọmọ kékeré gbogbo ẹ̀ náà ọkọ̀ fi yọ̀tọ̀ pèlè tó sọ̀rọ̀ sọ̀làwọ̀. Náà a rí pé àwọn sàhábà wọ́n lápòlé kan kọmọ kọ̀ọ̀kan sílẹ̀ nípa àwọn ìsọ̀làwọ̀ sọ̀làwọ̀. Mùlázàmọ́tò Abdullahi Muhammad àbí àwọn ọmọ ó dún ní máa nẹ́bí sọ́nà sọ́nà dáadáa ẹ̀rọ kájú mọ́ sọ aṣáájú náà sì ti bà á òun ni ó fẹ́ ní ojú kòkòrò àwo mọ́ pé láti ju kìtìkìtìkìtìkìtìkìtìkìtì ọlọ́run bàbá ìjọba tó bá yọ lórí àjùlẹ̀ ọmọ ọlọ́run muhafazatu rasuli sallallahu alaihi wasallam ala al-nawasi anabi ibu ojú tó ná sílà púpọ̀ anabi òfin ná sílà jẹrẹ pàápàá bùlẹ̀ mọ́ mọ̀ kòṣèré o bákan náà àkọlé kan Umar láti mọ àwọn àwàdà ní sọlásọlá àzọ́ọ́yìnrọ̀ wà bá àti àzọ́ọ́yìnrọ̀ ló kàn tẹ̀lé káàkiri wọ́n bá náà fi sọ bá ti wọ́n yára annahu ìfọ́lì hádìí ní àrùn wà fi bá àtúnà nínú ilé tí ò lo rẹ̀ fáàtì wà bẹ́ẹ̀ yóò lọ fi èsì sọ́ọ̀kà òjì ẹ̀ ṣe àti ìlú bóòlù nínú nínú ní bóòlù ti bóòlù tó ó ní ṣerúkú lórí àwọn àlọ́ àlọ́ ìgbẹ́lẹ́wà àlọ́ àgbọ́ ní ọ one thousand bákan náà àwọn ọ̀rọ̀ wá sí ìgbà àwọn súnmọ̀ tá à ń sọ yìí ó ní ètò nínú ẹ̀ àrẹ ìjọ pé àlẹ́sọ́lá sọ́nà ó dá wá mọ́ rẹ̀ òfin sílẹ̀ ìsáfà wàtò àbọ̀ wọ́n rí ìrẹsẹ̀ pé ànábì òfin sílẹ̀ sí sáfà ó wà lórí àjò ní o kò sí lórí àjò ní o ànábì òfin kankan lẹ̀ nínú ẹ̀. àjẹ̀dẹ́ ìṣe pé ìdáhùn àníyá sí àjọ̀dún náà sáfà àlejò ẹ̀pá ní sọ́là sọ́là ànábì mọ́ ó sàkólé kan rẹ̀ nígbà tó bá wà ní tí òfin lórí àjò. a sì lérè fún ẹni pé láwọn àsìkò kan ó kí mọ̀rọ́ọ̀t kò sì tún padà kọ̀ọ̀tínú bákan náà a rí àwọn olóòjọ́ wípé hájà òun ló jẹ́ kó kí adẹ̀lẹ́jọ́ wípé ọ̀tẹ̀ tàbótù tàbí ẹ̀ẹ̀kan láyé àmẹ́sọ́lá sọ́lá ń ṣe ó jẹ́ ọ̀lákọọ́lẹ̀ tí àbẹ̀ torí àkọọ́lẹ̀ sáà mẹ́jọ padà sí mọ́ lẹ́yìn ẹ̀kan òun náà ní sọ pé anabi sọlá sọlá anabi máa ń dún ní máa fi hádọ wà láàyè tí ó fà anabi sọlá sọlá kì í fi wọn sílẹ̀ pàápàá bó ti rẹ kó mọ. àwọn súnáàlì tí wọ́n sàdáyọrí mọ́gírì ìṣá fájírì káàna ìhábùlù àlá àdá ìhá ìbẹ́ì àtàrò nìgbẹ́ ìhá. àwọn anabi sọlá sọlá máa ń dún máa fi nínú ju àwọn àlẹ́sọ̀rọ̀ àfẹ́là nígbà míì ó mọ ẹyọ nọ́sílà náà ló mọ́jú àlẹ́sọ̀rọ̀ àfẹ́là mọ ẹyọ nọ́sílà nígbà míì ló mọ́ṣáláṣí. nínú àwọn kẹta tó kọ́ nínú àbí alimuhafazọ alárọ̀kà àtàyé alifajì alimuhafazọ alárọ̀kà àtàyé alifajì ìdúrúmọ́ irú a nọ́sílà arákà méjì ṣáájú sọlá ti fajì ṣáájú fajì eléyìí tí a ti yíyàn àtìgbà tí àlùfájà ní bá yọ jawaazi ìsìláàpù pé wà ní mọ̀rọ́dù jíjìn mi ni ká ṣe ìsìláàpù apákan nǹkan kó dẹ̀jẹ́ pé ń ta ká ṣe ìsìláàpù nǹkan kó dẹ̀jẹ́ pé ń ta gbàlérò ní apákan ọ̀rọ̀kàtà nìmọ̀ súnà fìfàjì lálùfọ̀ ọ̀rọ̀kàtà nìmọ̀ súnà alfajiri ni o ìyẹn rọ́kàtà alfajiri ìsìbáàbù tàkìtì rọ́kàtà alfajiri agbọ́yé nínú hadith yìí tó rọ́kàtà alfajiri káfí ní wọn káfí ní káfí ní wọn. bákan náà anna sọláta anna sọláta àtẹ́yìn rọ́kàtà yìí yakunu bada dùkú ìgbà lẹ́yìn ìgbà yìí alfajiri bá yọ òun náà ni ààyè rọ́kàtà alfajiri. الأفضل عند رواية الخبر عن رجل ما èso bára jù tó dáa jù ní pé kí ẹ bá gba ọ̀rọ̀ alákọ̀ọ́rọ̀ ẹnìkan àwòhádìsà tàbí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ yálà adam kọdọ̀rọ̀ tó yẹ pé ìṣẹ̀lẹ̀ yìí ìwọ tó fẹ́ rìpọ́tù rẹ̀ ò sí mbẹ̀ ò jẹ́ rí ẹ̀tọ́ rẹ̀ ni wípé à ń tàbúrọ̀ mọ́ní àdìjáta tàbí ha ìwọ ìmọ̀ àwọn afáwọn ni wọ́n ní بركة العلم بركة العلم في إسناد الكلام إلى قائله àlùbáríkà tí ń bẹ níbi ìgbìmọ̀ òun ni wípé ẹni tí èèyàn gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kí èèyàn sọ pé ọ̀rọ̀ yìí ní ìmọ̀ ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ o títí mo fi gbọ́ lẹ́nu lágbájá ọ̀rọ̀ yìí lágbájá ló sọ fún mi àgbàdá ló sọ fún téèyàn bá ti sí gbẹ̀gbà ah, mo gbọ́ lẹ́nu lágbájá ó sọ pé nínú ìtọ́nà tí mo fi àgbàríkà sí ìmọ̀ èèyàn ni onígbé kò sí mo mọ̀ tán. jàwáàzù akùnrin ní ànìmọ̀rà ìgbàláàyè ká gba ìmọ̀ lọ́dọ̀ obìnrin kò tún sọ ní lámìlẹ̀ tó ń ágà ìrìn ìmọ̀ mùsàwásì rán ángẹ́ ìlànà pàápàá jùlọ tí ìmọ̀ tá a fẹ́ gbà lọ́wọ́ obìnrin tí ò bá ti sí lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí obìnrin yẹn hafizan àlè yìí nínú ìyá kó lè bá àmọ́ jẹ́ wípé a fẹ́ gba ìmọ̀ yẹn kákọ́ kalẹ̀ lẹ̀ kó má padà á di pé ẹni yóò padà kú yóò gbé ìmọ̀ yẹn lọ tí ò ní àbùdá wà tí mọ̀ yóò ní wà ní kíkọ sílẹ̀ bákan náà ní ìsàmọ̀rọ́tù sàájú ìzàwájì yìí sọ́lọ́lá àríwá nìta nínú àwọn èrè ń jẹ́ èrè ń jẹ́ àtòwòrò ọ̀fẹ́ àti àǹfààní tí àlùmọ̀ ànábì sọ́lọ́lá àríwá nìkọ́lá tí wọ́n rí nínú wípé ìyàwó ànábì pọ̀ òun náà ní pé kí ni o ìkọ̀ọ̀kan nínú wọn nínú àwọn ìyàwó ànábì sọ́lọ́lá sọ́lá yìí òun náà ni ó mọ rìpọ́ọ̀tù àwọn ọ̀rọ̀ kan tó pọ́sibù fẹ́lòmíì mọ́ rìpọ́ọ̀tù nínú àwọn ìyàwó tó kù torí pé àwáàlù àdẹ́sọ́lá sọ́lá pẹ̀lú àwọn ìyàwó kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn òyàwó àìsàlẹ̀ pọ́ọ̀tù kankan ẹ̀yẹ pé àwọn olùsọ́lá ìkan nínú àwọn olùkọ́ nígbà ká lójú àlọ́dọ̀ wọn anábìjìbá anábìjìbá anábìjìbá ìyá wa ń sọ rọ́bì ọ̀la àná anábìjìbá sáwọn àlọ́dọ̀ rẹ̀ àwọn kan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yóò rí pọ́ọ̀tù fún àwọn student ìyá wa gbogbo ọlọ́pàá tó ṣẹlẹ̀ báyìí yóò mọ rìpọ́ọ̀tù tó ṣẹlẹ̀ nígbà tí ànábì sọ́lá sọ́lá wà lọ́dọ̀ wọn torí pé àwálù nàbí sọ́lá láàrin sọ́lá máa àjùwájú ní mùsẹ́lìfà tó kọ̀ǹpútà bá ń sọ́lá sọ́lá sọ́lá ìyàwó rẹ̀ ó yàtọ̀ síra wọn tó ní tí àwọn pọ̀ fún ọmọ rìpọ́t yóò wà lè jẹ́ àǹfààní fún àlọ́ ìlú ẹgbẹ́ àyíká nìkan àrẹ sọ́lá náà fẹ́ ìwáyọ̀ àyíká nìkan láwọn orí muslim àyíká bí àbúgbàtì ó nìkan níwà ní muslim ọmọ àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ mọ̀sáńdì àwọn tàbí pọ̀ gbogbo tàbí pọ̀ fún àdìsí bá bá wọn ẹ̀sìn orúkọ lẹ́sìn wa ló wà nígbà náà gbogbo ẹ̀ pátápátá ló wà níbẹ̀. láì pé àwọn kan àlẹ́ ìṣọ́nà kan náà ní ìlú náà di àwọn kan náà ló wà ní ìlú ìmọ̀mà lọ́mọ akọ́jú náà bá yìí láti lọ́mọ náà lọ́dà rẹ̀. wàrà àǹfààní ṣé ìyàwó tó pọ̀ òní tó ń jẹ àǹfààní pípọ̀ ìyàwó àná ìṣọ́lọ́lọ́ wà ní ìwádìí وفيه قبول خبر الواحد الثقة خبر الواحد قد حديث خبر الواحد تجي الثقة غريب oríṣi apá kan nínú àwọn àwọn èèyàn kan àwọn ògbà kábàdùwà nínú àwọn ìlú wọn gba kábàdùwà eléyìí bẹ́ẹ̀ ṣe mọ́sá tó dọ́gba pé ìfọ̀míṣẹ̀ kẹ́rin kan wá ti mú wá àwọn òní kà títà yóò ti pọ̀ tó fi dára. èdè orúkọ kùránì gan áṣù kùránì gan àhádì àbí àdìgbò nìkúta wá sí ìnáfúlò kùránì pé mùtàwásì ní àbí àhádì àhádì ní jùbírìlù gba alátọ̀dọ̀ ànábì àjùbírìlù gba alátọ̀dọ̀ ọlọ́ọ̀pá náà kálá ẹ̀dá mélòó ni jùbírìlù ẹ̀dá mélòó ni jùbírìlù gbogbo Mọlaka àbámọ̀ wọn bá dá ìbáyọ̀ kan náà ni ó sọ bá nàbí àná sọ́là sọ́là èèyàn mẹ́lẹ̀ tó ń jáde bí Muhammad sọ́là sọ́là èèyàn mẹ́lẹ̀ tó ń jáde àhádùn so àbítáyì kò sọ̀rọ̀ lórí pé tí kíkọ̀ bá ti mú ìwáyà wa tó bá ti ní àlàáfíà à ń lọ náà ni ó sọ́là sọ́là èsì sáà mọ̀ وفكره فيه Abdullahi bin Umar ó ní àkọlé kan kìtàbù ọ̀tún lọ púpọ̀ àti ojúkòkòrò àti ìgbọ̀nyé dáadáa. Kí ló dé sí Abdullahi bin Umar sọ pé òun kò wọlé lọ bá àlẹ́ ìṣẹ́lá sọ́là ní àsìkò tó ń kíra káàtá àǹtàṣì lọ. Ọlọ́run bá sọ fún ọmọ Sọ́lá Tùnú, Aya 57. ọlọ́run bá يا ايها الذين امنوا náà الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تدعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عرات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهم يطوفون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم الله قال يا الذين آمنوا أي تقبلوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يقبلهم منكم ثلاث مرات àwọn tí ó jẹ́ ẹrú tọ́lọ̀ọ̀bà àlejò alákòókò ti ń lábẹ́ tàbí àwọn tó ṣe wípé ẹni wà láwù lórí wọn àti àwọn tó ṣe wípé wọn rí ìbàlágà nínú àwọn nínú orí àwọn tó ti bàlágà nínú orí tó bá fẹ́ wọlé bì ní kọmọ ọgbàyọ̀ǹda láwọn àsìkò mẹ́ta àwọn àsìkò mẹ́ta kọmọ ọgbàyọ̀ǹda tó bá fẹ́ wọlé alákọ̀ọ́kọ́ ní public sọlá tó kọjú ṣáájú òun tó fi sọmá fẹ́ wọlé kọmọ tó kí ni kọmọ gbàgbà bákan náà wàhíìnà tọ̀tọ̀ òun náà ti yàtọ̀ fún mílẹ̀ gbọ́n yìí àsìkò kọ̀ ìlú là tí èèyàn máa ń yánra alẹ̀ nínú ilé gbogbo máa fẹ́ wọlé nígbà tó kí ni gbogbo àgbà wọn mi bá ní sọlá tó yẹ ṣáà lẹ́yìn ìgbà tẹ bá kú sáré sọ̀rọ̀ tó dágbò sí ẹ̀mọ́ yára alẹ́ ìjọba fẹ́ wọlé ìgbà tó tó kíni ó gbà ìgbà sọ̀rọ̀ àti àwọn ọ̀sìnà ọlọ́run ní àti mẹ́tẹ̀ẹ̀ta yìí àsìkò tó ti wí pé pé èèyàn bá wọlé wá báyìí tó já wọlé lásìkò náà ó lè wọlé bá ó lè wọlé kó báyìí ní kọ̀ǹtàn sí kò kẹyọ̀ lọ́rùn ọlọ́run bá ní láìsà àlékún wọlé àlékún jù náà mú dáadáa gbogbo àwọn àtúnwélẹ̀ ta ìdìbò sí láì tẹ̀sán fún àwọn tí a lásìkò yìí bá wọlé àwọn yìí sábà ìdìbò ọlọ́run wá náà lè tó mọ̀ fara tó mọ̀ fara ọlọ́run bá tó kọ̀ lè bá ebi pé ọlọ́run ọba ọba olùmọ̀ ọba ọ̀jọ̀gbọ́n rí ṣẹ́kìmọ̀ tó wà nínú ìṣe ìrònà sílà lókè kí ni ṣẹ́kìmọ̀ tó wà mẹ́ ṣẹ́kìmọ̀ tó wà mẹ́ àti sọ́jú wájú bọ̀ káka àbí ìfàfà wa àbúrò kọ́yà pẹ̀lú ìgbóná ọ̀sùn ní dáàrí ó ní awọ́lù mọ́ ìlú hasabu bíi ilẹ̀ abdul yọmọ ìlú yàtọ̀ kọ́lá àkọ́kọ́ tó ló kọ́kọ́ gbé yẹ̀wò nínú ẹrú ẹrú

ọlọ́run sọ fún àwọn mọ̀láyíkà ó ń dúró alifẹ̀dìdó náà lè ní i parí lọ́tàwù ẹ wo ìgbà rẹ̀ ẹ wo kakẹ́ rẹ̀ ìdíbò sórí nọ́tìlà bẹ́ẹ̀ tí bá ń bẹ́ẹ̀ ẹ̀bí ta lẹ́gbẹ̀ẹ́ wa ìyàn náà fílà kò sí ṣe kí ni o kò sí kọ sí rò lọ́sàlọ́sàlámọ́ ọ̀tọ̀ hadithi yàwá Aisha olóṣèlú òun náà ni hadithi tí àwọn ìṣe àwọn rìpọ́tù mẹ́ pé lámúyẹ̀kọ́ rọ̀súnlẹ̀ sọlọ́sọ́lá láti ọmọ ìwà fún ẹ̀ṣẹ́lẹ̀ta ọ̀dà nínú alárọ́kà àtẹ́ àlùkọ́sù wàfí láti lè mùsùlùmí rọ́kà àtẹ́ àlùmẹ́jìrì káìrò mìíràn dúníà wà ní ìlà ìyàwó àìsà wọn ní àwọn ìsọlá ìsọlá kò dónímọ kò ní ojú kòkòrò ìdónímọ náà nílà tó láyé bó ti dónímọ náà nílà ọlọ́kà àta àlùfájẹrì nínú ìwáyà àmúsí wọn lọ́kà àta àlùfájẹrì káìrò mìíràn dúníà wà ní ìlà inú irun nọ́sìn alága mi gbàmọ́ yàn ṣáájú kátó wá kíkú bí ilẹ̀ ìgbà sáà ìfájà ìbá yọ ó lóore ju ayé àti gbogbo tí ń bẹnu ayé lọ òun mo fi má pẹ̀rẹ̀ sáàdójì ìkùtọ̀ ìkú mi lọ́wọ́ lẹ́sọ̀ ojú àtìlọ́sọ̀rọ̀ tó mọ̀ rágó owó kó tó kó tọ̀ ìkú mi lọ́jọ́ lọ́pọ̀ lọ́pọ̀ àmọ́tò tẹ́tẹ́ tẹ́lu bá ní four hundred thousand káàkà yìí rẹ̀ ti yíyá kò bá bára àmọ́ four hundred thousand tó bá ti ní àtìlẹ́ tó dàbí tèmi ká yóò ẹ̀ka bí kì í business nínú two hundred thousand wàhálà tó fi lóbi tó tọ̀ ìkú mi lọ́jọ́ lọ́pọ̀ lọ́pọ̀ àmọ́ ọlọ́run ti fi tó ju gbogbo láyé òdodo lọ́wọ́ ṣùgbọ́n bó o láti lọ òdodo ọ̀rọ̀ yìí bó o ní òdodo ọ̀rọ̀ ó ti wá bí ìpínlẹ̀ ayé wa òun náà ní pé ká níyẹ̀ kí ipe ìtànàbí sọlá sọlá rẹ̀ bó ti rí náà nìyẹn ọlá ló jẹ́ pé kéèyàn ní ìgbàgbọ́ tó jẹ́ mùsùlùmí tó ní mọ́nì kẹ́sì òye kò sí orin tó tó láyé ọlá kò sí o ó sọlá sọlá wọn sọ̀tún tó bá di ìjòkó tó ń bọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọ́ àmọ̀ ìrọ̀nà àbọ̀ sí Bible azan Bible azan àti ń lọ díẹ̀ díẹ̀ ní ẹ̀wọ̀n ó ti bá ti dé àlámọ̀rí ọ̀rọ̀ ìrún aṣàdé òpin ní ìjòkó tó kọjá pé a dáhùn àwọn questions tó wà ní ẹ̀ka lókà tó wọ babul azan torí pé ìsábà tí ó ṣe sí mi ṣe kí mọ gba ìbéèrè pẹ̀lú pé kí mọ dáhùn ìbéèrè ó lè lábùmọ́ ìsábà tí ó ṣe sí mọ dá ìbéèrè pẹ̀lú pé ìbéèrè kì í ṣe ìtọ́jú olùmọ́ pèsè àwọn níbi wọn bára yìí mo ti kà mo ti kà tó tó lé mo ti kà gbádùn mo ti ṣe fáfù gbogbo àwọn ọ̀rọ̀ tó tó lè jọ mọ́ mo ti kà gbogbo ẹ̀ ìgbà ìbéèrè rẹ kó gbádùn láì nìyí mo lè mọ́ ní mo lè mọ́ ní kúlù mẹ́fà lórí rẹ̀ ó ti yé ìrẹ́ ló pàṣẹ pé mo máa ń gba ìbéèrè lọ tó ha èyí ká máa ti wù mí tó máa dẹ̀ ti tó láta dáadáa tó ìmọ̀ ìbéèrè pọ̀ mí bí alákọ̀ọ́kọ́ some people are saying that they saw you here online in some malawi to fabricate the academy and some are arguing that it is not

èmi náà ni wọ́n látàkà sí náà ni èmi náà ni èmi náà lẹ́ẹ̀rí ń bẹ̀ òdìye torí pé níta fi bẹ̀rẹ̀ dáwà náà nìyẹn níta fi bẹ̀rẹ̀ ibi tí ẹ kù kọ̀m̀párétìfì ni mo fi bẹ̀rẹ̀ ibi tí dáwà so ibẹ̀ náà sì ni mo ti tún rí ọ̀nà kéwú ní tí mo gbúdọ̀ dọ̀ láàyè ìdí comparative ni mo ti rí pé a comparative ní ṣe láì ní ìmọ̀ ìmọ̀ gidi ìdí comparative náà mo rí nígbà tí mo wá wọnú ìmọ̀ tán mo bá ń gbé a ilé ilé náà tí wọ́n ti dókòó sí èyí tó gbọ́dọ̀ padà sí ìdí comparative mọ́ ẹgbọ́n tí mo rí ẹgbọ́n tí mo gbọ́ wọn bá a ti máa lọ káàkiri àwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí lálàbí nípa ẹ̀dẹ́kọ̀ ti àbíkọ̀ nílọ àti ọ̀rẹ́ mi pàtàkì àbúlàfíì ìgbẹ́lọ́lá àbúdá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìfà àti máa lọ káàkiri àmọ́ ti gbọ́dọ̀ mi káàkiri. àwa lọ tó ṣògbó lọ́dún kan ó ti pẹ́ ọ̀rọ̀ tí mo sọ ní eighteen ninety nine alọ tó ṣògbó alọ sí wáàtì bàtà wa lọ sí lẹ́tọ̀ lóṣogbo ìdókọ̀ níbi ìrólé tí ó ń àwọn sílẹ́tọ̀ ló tògbò christian tó wá gorí tèkì ó wá ń sọ lágbáwá ó dá lágbáàbò lẹ́yìn o ó ń sọ lágbáwá nígbà náà kò sí ìsìnkú àwọn fídíò prógámù òbí ìdáná ìmúlẹ̀ẹ́fẹ́ lọ́wọ́ ìgbà ní ìdán ẹnu lánàá sílẹ́tọ̀ àtìlọ ọdún náà jẹ́ pé ẹni ìdájọ́ lọ́wọ́ àwọn bá pọ̀ ẹnu gbogbo fọ́ àwọn afẹ́fẹ́ láti ẹnu láti sílẹ́tọ̀ kò sí wá kò sí láti sílẹ̀tọ̀ ó káàbọ̀ tó ń ṣe ètò ìfọ̀lábá àbẹ̀mí àbọ̀dá mi àdìgbé ìdílé bá àdárúgbáwá ìjọdúgbọ́lágbá gbogbo wa ká ó wá ní ó dà òun kọ sí làǹdàgbà ó bá hà lé wa lọ́wọ́ a ò lè kiri yó kiri yó ó kọ sí làǹdàgbà wa ìgbà táwa kà gbé lẹ́kọ̀ọ́ ọ̀dà dé nípa padà àwa àwa mẹ́tẹ̀ẹ̀ta àwa inú ìròyìn àwa pín ìlú ara wa àtọ́pa. wọ́n láti tó àtẹ́kọ̀ọ́ ní ilé kí ní ipò mímọ́ ọ̀nà báyìí o pé irú ìsàlẹ̀jì tá a nílò ìbò níjẹta ìsàlẹ̀jì ẹ̀ bá fún wa padà àjọ mi kò yẹ ká mọ̀ ní ìkan tá a ti kọ́ wa mọ̀ rẹ̀ pé ó fẹ́ kà sí ìkan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí ká jìta ìkẹ́yìn kan ló wa kò ìrònú yẹn àálẹ́kẹ̀ẹ́ta náà la dá ìrònú yẹn lọ yóò dàgẹ́ nìkan lọ kéwù kó lọ kéwù gidi ní orí ṣe kéwù kéwù kútáyì gidi ẹnìkan lọ kéwù sòtẹ́ ní ẹbá ti kéwù nínú wa kálá alhamdulilayi adé wa ókè wà ní ókè ẹjẹ́ pé ìlọ ọjọ́ lórí wa lọ máa dùn pé everybody tó bá fírù lẹ́sọ̀ pé bá fẹ́ padà wà ń jọ́ mi yóò sọ pé èkó ìgbẹ́jú wa lẹ̀ òbí ìyẹn ó wá hábì mọ́ nǹkan méjì tó ti wà ní ẹ̀mí tèmi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan láwọ̀kọ́ tó wà ní ẹ̀mí mi tí mo fi ní rọ́gbà tó àkókò tí nǹkan láwọ̀kọ́ ni pé àwọn sec English sec àwọn ìwé èkó tó jẹ́gbẹ̀ẹ́ ẹ̀sùn ó máa ń wọ́n gan ó máa ń wọ́n nígbà náà àbàtìlẹ́sìn ẹgbẹ́ tí mo sọ tẹ̀sí ìrìnnú tẹ̀sí àbúrí ó ti dé fifteen wọ́n ń tayọ pọ̀ pẹ̀lú one thousand two hundred naira nígbà yẹn níbi tẹ̀sù tẹ̀sù nínú tẹ̀sù nínú tẹ̀sù ìbọ̀ èèbó ni nígbà náà one thousand two hundred ní ẹyọ kan tẹ̀sù nínú tẹ̀sù ìjọba fẹ́rẹ̀ bí dábàá dùn mẹ́rẹ̀ rí bí abíyé kan hundred naira seven hundred naira tó nígbà tó wá fọ àbí tó ti tó ti formalize ẹ̀ dé sixteen volume tí ó dẹ̀ tí ìkànnì wọn ti parí ìdálàbà lákòókò ìjọ òde yẹn wá fẹ́ mọ́ wá owó tí yóò fi mọ́ ra síra ìbò káàkiri pé ó máa ní ìdí ọ̀dọ̀ kọ́ ìdè rẹ̀ gbẹ̀gbẹ̀ ìdè yẹn máa ń sọ̀rọ̀ àti ìwé ìka yẹn sì yé. ìdí kẹta àwọn bìbí ìwà fọlọ̀ kọ́ bá ń tẹ́wọ̀n fọlọ̀ kọ́ bá tẹ́wọ̀n fún wọn. sábà ti fún lẹ́tọ̀ ní sísá ń báyìí sọ̀rọ̀ bá ti ráàyè ìṣẹ́ tí ó rẹ̀ wá sábà ti fún sáàtù lẹ́tọ̀ fúta tí ò sáàtù bá ti ráàyè wá sí fúta láti wá sí lẹ́tọ̀ yẹn kò sí ẹnikẹ́ni tí wọ́n lè rọ́wá pé ìhà ìlọ́sílẹ́tọ̀ sàkíyà ìwọ púrẹ́sì ní ìhà ìlọ́sílẹ́tọ̀ gbogbo ojú. sọ́ọ̀ bá ti wá dáàbò ti hẹ́ lọ́sílẹ́tọ̀ òsílẹ́tọ̀ ní. àti tó bá tọwọ́ bá dí wọ́n lè sọ wípé ìwọ ọmọ ilé ìwé lọ́ọ́ fi lẹ́tọ̀ ìyẹn ti wà ní ẹ̀mí èmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní tó wọ́n wá ṣẹlẹ̀ ló gbogbo yẹn kì í ẹ̀lú tó wá mú tàbí wá bí bọ́ọ̀lù ẹ̀mí tàbá padà dé sí skul ìyẹn ló tún wá tún kún ìrònú yẹn tó wá fún lọ. wàhálà sọ̀tàn kọ́lọ̀ bàdé tó lágbó àmì tẹ́lẹ̀ fún mi kọ́lọ̀ tó àmì tẹ́lẹ̀ fún mi kọ́lọ̀ tó àmì tẹ́lẹ̀ fún mi ẹ̀ sàmì. Sẹ́wọ̀n tó gbó dáhùn sọ̀rọ̀ náà wọ́n gbàdá dáhùn gbogbo nǹkan táwọn ọ̀sán pátápátá gbogbo ara bí kan táwọn èèyàn bá sáǹfààní lára mi àbá mi mọ̀gbára dáadé wọn lọ wọn mọ̀gbára dáadé musa musa musa lọ bá wọn nígbà tí mo fẹ́ tí wọn áà wọ́n ti ṣe kàásíwájú luke chapter three verse twenty five kékeré kẹ́ẹ̀kọ́ pé gbogbo àwọn plans láńgbà náà lọ ó ti kàásíwájú. <laughs> gbogbo àwọn plan ti bàbá nínú plan mo ní mo gbé kábá fóònù náà bá tó àní yóò fi lè ran dáwà kan parí sí ló lè ràn lọ́wọ́ ó sì gbà lọ́wọ́ ẹ̀sọ́ alhamdulillah wọn ní tíṣà kábẹ́rẹ̀ àdábẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ àǹkọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pápátá àbẹ̀rẹ̀ ti di oṣù tó ti ní àwọn náà ti pa ló jẹ̀rẹ̀ díẹ̀ àti mo jẹ̀rẹ̀ díẹ̀ ó ti ń lọ́ra wọn màbí ó di nígbà yẹn màbí wọn alẹ́ tó ní ìṣe lọ́dọ̀ sáàbù tí akájú bá ní program tó bá ti kájú pẹ̀lú ilé tó lè dé lọ sí program alájú àwọn bàbí lé torí pé mo mọ̀ pé àdúgbò tí mo fi ń gbé lọ́dọ̀ rẹ̀ ìgbè tí ní kẹ́kàn bọ̀ program akájú ìbùdó ìbá lọ program sọ yẹn lọ program yìí náà bọ̀ àdúgbò tí ọ̀sùn tí ó yẹ lè mú ti tó fún yẹn jọ́ nígbà yẹn ìgbà tó di di gẹ́gẹ́ gbogbo bàbá mi kan tó pẹ̀lú ẹ̀fọ́ àmọ́bíyá ẹ̀fọ́ ìgbà àwọn ọlọ́ọ̀tún méjì ṣe ṣe ààbò less than a year eleven months aláwọ̀kọ́ ni wípé mímọ̀ tó lé ní wáyẹn ó jẹ́ sí mójútó gan-an ẹlẹ́ẹ̀kejì wájọ mọ wù mí sẹ́nà mi wà mẹ́ta ní wà ní ṣe wá pàtẹ awá àwọn ni wá mo wá wá kẹsàn-án wí wọ́n wí wí wí wí wí kí n tó lọ wádùmọ̀wù ó sì yé mi mo wá. Ṣẹ́rá àwọn wádùmọ̀wù yẹn, àwọn ni wọ́n mọ́ yanjú dáadáa níbi ṣe ń bọ̀ wá pápọ̀ ajá wà wọ́n ti wá mo wá ẹ̀ kò sí àwọn àbá náà àwọn àbúrò náà lọ́pọ̀ sí kékeré wá. Wá kẹsàn án wọ́n wí wí wí wí ṣe tó lọ. Ṣùgbọ́n wádùmọ̀wù ó sì yé àwọn ẹni tí mọ́ rí nǹkan gbọdọ̀ níbi yẹn tó dáadáa. So ó jẹ́ kí n tètè àti ìgbòkan tó pọ̀ wù tí ó kù máa mo ti sọ lárúbá dáadáa dáadáa mo ti sọ lárúbá dáadáa kọ́lọ̀ fún aṣọ ọ̀rẹ́ ìlẹ́sọ lórí àbúhà nínú àwọn èèyàn tí wọ́n tí wọ́n ti wá láyà tí wọ́n ti àyà èèyàn nípa lárúbá tó àbúhà tó jẹ́ o ní bọ́ ọ̀sọ̀rọ̀ kankan àdúgbò mọ̀ mọ̀ ọkùnrin tó dé òní sọ Yorùbá àtàkùn tó kàmọ̀ dálẹ̀ èyàn ló máa ronú sí ẹ̀rọ sọ ẹ̀rọ ó máa ti mùrá àti kọ̀ àìdùn lóra ó máa ti ti bọ́ọ̀lù ó máa ti ó máa ti mùrá àti ráhùn ìgbà ló máa ló máa ti mùrá àti gbogbo ẹ̀ títítítítítí tọ́lọ̀ fi ní kéèyàn náà ní àmọ́kù ní palapa nígbà tí oṣù mọ́kànlá pé ìtàn ìṣe exam wọ́n ti exam fún wa ìgbà náà kò sí fọ́tò àwọn àkọ́tù tẹ̀lé ìdí òkò sí òun kò sí gbogbo ilé kẹ́ńkà àti ìsìnyẹ̀ kò sí yẹn torí pé wàmúnọ́zọ́ ọlọ́fẹ́ ti àbáríkà ọmọ wàmúnọ́zọ́ ọlọ́fẹ́ ti àbáríkà débi pé sábà ní lẹ́tọ̀ máa fẹ́ tíráàbù tó máa lọ sí lẹ́tọ̀ lẹ́tà òkè ní kíní kan ṣe ní ìdá àtẹ́tọ́ máa lọ ní tó gbogbo àti máa lọ sí ẹmọ́ ìdàtà mọ́ta wọ́n bẹ̀rẹ̀ yìí kò ní lẹ́yìn sàkàdé ìgbà àtàbí òní kọ́ ló bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láìpọ̀ kọ́sẹ̀ láti àkójú kan

kọ́lọ̀ kọ́ bá sọ bí rẹ̀ sọ̀rọ̀ yìí kọ́lọ̀ kọ́ bá jẹ́nu máa padà sí burú kọ́lọ̀ kọ́ bá ní dúkù kọ́lọ̀ kọ́ bá fi rárá fún ọ. èyí tọ́lọ̀ ti táwọn èèyàn bí nìyí ọlọ́wọ́ fi ṣe fẹ́fẹ́ wọn lọ ó kù lọ bí ká. èyí tọ́lọ̀ ti ṣe yìí eléyìí tẹ̀míìdì ni tẹ̀mọ̀fẹ́ tẹ̀míìdì tájú mùkọ́dímọ̀ tẹ̀míìdì lọ́ kọ̀kọ́ kan mùkọ́dímọ̀ kọ́ làkọ́kọ́ tẹ̀míìdì làkọ́kọ́ kó tó kan mùkọ́dímọ̀. òdì ó kọ tẹ̀lú ìdì ní gálàjì mẹ́wàá orúkọ ọjọ́ àkànni àtẹ̀lú yìí ní mẹ́wàá kẹ́ńkọ́nù tẹ̀lú yìí mo kọ́ tí mo wá ń kọ́ tí ìrà gẹ́gẹ́ wá ń kọ́ tó oore tọ́lọ̀ ọkọ̀ àti bàbá àbí yóò tún jùbà lọ ọlọ́pàá ń gẹ́rẹ́ àkókò gbé tó kò tọ́ sí pé bá kò gbé nìyẹn ọjọ́ kejì náà a kò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bàbá tí ó fẹ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́ kálukú ní wa náà ló ní kí pọ̀ tuntun ọ̀hún kí pọ̀ tuntun ìlú náà ìbéèrè ló fi débẹ̀ yóò tún mú sọ́rí bàtó sí ẹ̀lẹ́gùn mọ̀ wọ́n ṣe ìdáhànù fún wa wọ́n ṣe ìdáhànù fún wa ìyẹn náà ní ìdáhànù fàmìlì àìsàn dáadáa ìjáàmì kan tá a ti náà wá àti ìjáàmì àtijọ́tọ̀ kò sí ìjáàmì ẹyọ kan tá a ti náà lò kò sí ìjáàmì ìsìnkọ́ni fọ́sílì láti fọ́sílì kan lọ sí fọ́sílì nìkan ìfẹ́ ìtẹ̀mídáwá tẹ̀mídáwá ìgbàwá gbà kò sí ìtọ́jọ́ ìjáàmì kan náà láti òun náà ìjáàmì ákùn ìsàhàbù ákùn ìsòkò ákùn ìsòkò òun náà láti má rẹ̀ fi ṣe alhamdulillah jẹ́ ìjìjàn òun ni mo ní èkejì ní nàìjíríà àpapọ̀ àdúrà náà fi ṣe. àwọn àkọ́kọ́ pé ṣé máa dùn lókè bàtà wà lọ́wọ́ náírà wọ́n ká bọ̀ sí máa dùn. wọ́n ta bá lọ sí máa dùn lókè àti tàbí àti pé táwọn ti kọ́ wà ilé ìlú wọn a máa àpò àwọn oṣù ọdún mọ́kànlá ọdún mẹ́wàá ní tàbá lọ sí dẹ̀ ṣe ká mọ̀ lọ sí máa ká lọ sí ìjọba àròjúgọta nígbà yẹn ala sàádà fi lọ́wọ́ mùdírù sàádà ìdásà nínú ẹ̀rọ ayẹ́ sàtìfìkì tí wọ́n ní níjọ́ tí wọ́n sọ yìí wọ́n ní tó fún ọ ní nǹkan tó bì yọ́ di sàádà dìblóòmù tààlọ́ sí nígbà tó wọ́n ní lójú ẹ̀ ìtò tó bá yẹ pé àbá tó ní kèéta ni tó yẹ pé kèéta ọmọ ilé tó bẹ̀lẹ́bẹ̀ ní òpin ẹ̀ wà lọ síbàdàn ẹ lọ gba dìblóòmù èmi àti yá tó jọ wà ní the same level rárá o má dùn kẹ lọ kẹ tó lọ rágó ọdún mẹ́wàá yìí bẹ̀ gbàtẹ́ bá fi padà tó mẹ́wàá yẹn èmi ò ṣe dìgírì má ṣe má ṣàpù má ṣe dé

ayàmọ́ sọ̀hánú àbíbọ̀wọ̀ àwọn apèrè ìgbàsí pé bó o ní pé àwọn ọmọ rẹ yóò ní sàádà ilẹ̀ mọ́ àwọn náà wá sí bí lọ́jọ́ yẹn ìdíwà àwọn náà wá sí lọ́jọ́ yẹn lòtáwọ́tà èdè ẹgbẹ́lẹ́nu wọnú mọ́rákàlá òfin àwọn náà wá sí lọ́jọ́ àwọn apèrè ìgbàsí pé bó o ní àwọn ọmọ rẹ yóò ní sàádà wọ́n sì yọjú àdìsọ́gbọ́n lẹ́nu dáadáa àwọn abẹ́là àìsàn ìṣàlá wáyé náà ti gbà wá sí ìjọba wáyé náà fi orí bílẹ̀ rìpọ́tù wáyé náà fi orí ìjọba. ìgbàdá wọn kẹ́kọ̀ọ́ lọ ó bá di pé káwọn ìsọ́nà àwọn àfáàtà tí wọ́n á mọ̀ sọ pé àwọn lọ wo fáìlì wa ká fi ṣe àdéhùn àwọn ni pé wáyé sì là ní pé kí wàá fẹ́ẹ́ ṣe ń ṣe gbogbo rìpọ́tù tó kún jọ ní káwọn ọmọ tí wàá bá ní àwọn ìsọ́nà fi mẹ́sìn ìyá ń jẹ wá àwọn mùsùlùmí là ọ̀rọ̀ yẹ láìsà wà ní ìlà àgàdì ọ̀hún ìlú òun ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ káwọn oní kí ó kọ́mọ sí ìlú inferiority complex tó máa akẹ́kọ̀ọ́ àṣìrórò nìkan ní ó ní tí wọ́n mọ̀ gbèsè rẹ̀ lárugẹ tó ti wà tipẹ́ àwọn aṣọ fún wọn pé ìwé làwọn akọ́kọ́ tojú bọ̀ kátó di pé àgbáríkà tó rọ̀ mọ́ wèé kò ní ìmọ̀ kankan kò sí ìwé kankan àgbáríkà wà ń bẹ̀rẹ̀ àgbà òkúta wa ṣe gbogbo ìmọ̀ràn tí wọ́n fún wa ní kúta lọ ṣe dáàbò kódà a rí nínú àwọn méjì wà fẹ́ pé àjọ kẹ́kọ̀ọ́ nígbà tàbí pé àwọn ẹ̀gbọ́n wọn wọ́n padà bá òṣàṣù jà lórí wípé òṣàṣù jẹ́ káwọn ọmọ yẹn kan lọ ṣe dáàbò láti lọ ṣe mẹ́tò torí pé gbogbo aláṣàṣe ní àbánẹ̀dìdì àbú sọ́bùrọ̀ àbú hàn àbú ahmed gbogbo apátápátá sáyẹ́nsì rẹ̀ níwá sáà dẹ̀ kílẹ̀ àdìsọ́tù wa at the first àtọ̀nà gbẹ́sọ̀ pé tọ́tù wá sílẹ̀ kátà lọ sí ilé ìlọ. ìgbà tí mo wá dé ìgọ́ta ni mo tún wá rí ẹ̀nìwí mo tún wá rí illumination sí. comparative ló ní wá wá sí ibi kéwu ló lé òye wá sí ibi kéwu o pé mo fẹ́ ṣe lórí comparative mo fẹ́ ṣe wá kéwu. but ìdí mò ń wo ìrà ti pé kéwu kankan fúnra rẹ̀ tó ní iṣẹ́ o ṣe pé tí ìrọ̀bá ti dì mẹ́rin ìwé yóò tó gbúdọ̀ tó ráàyè comparative ní tó ṣe ìgbà sáà ni mo tún ìyẹn ni lọ ṣe òṣùlù fíkì ní dìgírì tó lè gba sàtífíkẹ́tì yunifásitì sàtífíkẹ́tì ìyẹn ni lọ ṣe hadith tó lè gba sàtífíkẹ́tì yunifásitì tó lè yàgbé dìgírì náà ni afẹ́tọ́ lọ ṣe history ní ui afẹ́tọ́ lọ ṣe economics ní ui the same degree náà ni wọ́n ọ̀dọ́ gbà tó ah, ti dá èyí ò padà fíkì nù náà èyí ni àwọn ọmọdé ní ọgbà kí n máa gba dìgírì náà inú kéwù kéwù náà ni tó ìjà àtàrẹ ló wá ní ilé ìrìnà tó kí ẹ̀rí sẹ́ni yìí tó kí tó ìmọ̀ dìsẹ́ǹtì náà ní gbogbo nọ́lẹ́jì yẹn padà já fúnra wọn tó kéèyàn bá kàwé náà tó bá ka kéwú yóò padà bá ìwé náà nínú kéwú ẹnu wípé èdè tí wọ́n kàn fi kọ oní ó yàtọ̀ gbogbo kọ́sìsì mo ti pátá nígbà tí mo wà nígbàdàn látòkè délẹ̀ látòkè délẹ̀ thirty six copies gbogbo ẹ̀ pátápátá lágbára ti gbogbo ẹ̀ lárúbáwá ni wà gbogbo courses lágbègbè rẹ̀ àbí english language nìkan tó ń jẹ́ subject wọn ní kọ́ àdúgbò ìbúkọ. gbàtí wọn ní part two mo wá sílé ìkan nínú àwọn teachers ní òun wà ní college of education ní ilé kan wọ́n wá fún ní assignment wọ́n fún ní assignment lórí ah, eh, psychology nínú lọ́sí sẹ́gbàwó education psychology wọ́n fún láti so àtàmẹ́sì wá nípa ṣe wọn ni mo gbé wa ìgbà tí wọ́n á kà á gbogbo yẹn pátápátá ó ṣe déédé tí wọ́n wa nígbà tá a wà ní yẹn ní kọ́ọ̀tù mẹ́fà ó ṣe déédé tí wọ́n kọ́ wa wọ́n mo ní gbogbo olóró èèbó ni mo fi pé o ẹmọ̀ tó lágbá lè fi kọ́ èèbó wá ṣe iṣẹ́ dámọ̀ tí mo kọ́ lágbá rẹ̀ mo ṣe ṣe èèbó sẹ́wọ̀n tó bọ́ọ̀lù ìgbà tó pọ̀ sí sàtánẹ́ ìṣẹ́ ní ṣẹ́ ló bá sẹ́wọ̀n tó fi ṣe èèbó lè fi kọ́ lágbá lè fi kọ́ ìjẹ̀bú tó sáré pé kí ni mo ìtura wọn òní ìsìn láì tí bá fẹ́ gba tẹlẹ́tọ́rì láì sẹ́wọ̀n tí àwọn ẹgbàá tẹlẹ́tọ́rì ní ìjẹ́ tó fẹ́ lẹ́tọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn sáńdáàdì Nigerian education ní ìsinmi wípé o lè lecture university àti tó bá ní diploma in education inú diploma yẹn ìwé òní láti lọ sí mọ́tò róòdù mo fi bẹ̀rẹ̀ but èdè lápá ni mo fi kọ́ èèbó náà lè fi ìdíje àpàtì kéde ebi ó wà lórí so ibẹ̀ mo dájú tó kéé tó gbogbo àwọn ìmọ̀ yẹn tó yára wọn tó bá tó bá yẹ pé dìgírì yìí wà tó máa fi owó ìdíje náà lóde ibẹ̀ mo dá pé ah, ṣé comparative ò lè gbé fún ìlú padà sí ìgbẹ̀ mọ́ pẹ̀lú nǹkan tí mo ti rí o mi ò sí ìrí táwọn mo ti tó rí di alẹ́ yìí tó ló ń gẹ́rí pé àwọn èèyàn mẹ́ta kan wà fẹ́ pé ọlọ́ọ̀fin ní ṣe kò ń gẹ́ wọn ní ayé ẹyọ kan tí mo wà ìpínlẹ̀ tó níwà nínú kí ni èsì kí ni regret tí mo mọ̀ ní ayé mi alákọ̀ọ́kọ́ àwọn mùdúrù wa kọ́lọ̀ kọ́ àmì ìṣẹ́ra fún wọn. ní regret ni mo láyé ní ìrìgírẹ́tì pé mo kéwú lọ́dọ̀ wọn ní regret pé wọ́n jẹ́ mo rọ́bí fún mi. lọ́jọ́ yìí pé ilé náà jẹ òsì níyì wọ́n tọ́ àná ilé náà jẹ òsì níyì ìgbà tí màá fi mùdúrù lọ sí ọmọ ní two thousand and ten. Sẹ̀tún ìfúrákùn ìfẹ̀sọ̀rọ̀ àwọn ọmọ ìdínà fún àlùjáná sàlẹ̀ wọ́n ti gbọ́ lébi pé wọ́n ti fẹ́ agbègbè mùsàlá ti fa adétí mọ̀dínà láì kábàrù agbègbè mọ̀dínà pé afáfẹ́jọ́ tẹ̀sí bá ti blọ́ọ̀tì wọ́n wà ní haramu báyìí báyìí báyìí báyìí wọ́n lọ tẹ bá rí àwọn èèyàn bí wọ́n ti bọ́n ti jakò wá kódà ìgbà tí a rí pé ìrẹsẹ̀ pọ̀ jù bọ́ọ̀dì fún àwọn ọmọ ti gbọ́ èwo lẹ́ ń sọ òbí lẹ́ ń sọ mẹ́rin wọ́n ti fẹ́lẹ̀ tá à ń sọ kìí ṣe ìdí lágbára kò bá ìdí lórí ìlà àtúkà lọ́dọ̀ wọn lọ́ọ̀ ní kìí ṣe ti bá mi àpá àwọn àmọ̀ ìṣọ̀lá mú wọn kọ̀ọ̀kan wọn lọ́ọ̀ ní. وهذا من باب إظهار النعمة من الشكر الله وبعد ذلك إلى الله عز وجل ثم بعد ذلك الله موفق kò sí bẹ́ẹ̀ yẹn ó ti wà pẹ̀lú wọn tí ò ní máa ráàbà nípa orílẹ̀-èdè lọ́la ṣègbìrì ló fi jẹ́ pé ẹ̀sán bá fún ní mọ̀ràn nínú ní pé kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí tí ò bá gba ìmọ̀ràn yóò padà rí gẹ́ẹ̀ṣẹ̀ wọ́n iṣẹ́ ànájọ́ ọlọ́run wọ́lọ́ wọ́n iṣẹ́ ànájọ́ ọlọ́run wọ́lọ́ ṣùgbọ́n ọlọ́run bá fún wọn ní ṣìrọ́tà ṣìrọ́tà ni pé kí èèyàn wo takùn kan pé à ah, ìfẹ́ ilé ìbá ti náà yóò ti rí ni wọ́n náà ìfẹ́ ìbá ti náà ìbílẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n gbáwáyé wọ́n onínú àwọn èèyàn tí mo mọ̀ láyé tí wọ́n dẹ̀ jẹ́ mẹ́ńtọ̀ fún mi lọ tó máa ń yá àbúrẹ́bọ̀ fún ṣèkọ́lá ìjọba ìgbòho ìtọ́ ní kí mọ́ ìṣẹ̀ tí wọ́n fi mi dáa lòdì òfin ìtọ́ ní kí mọ́ ìṣẹ̀ tó máa ń kéde lé ìṣe mọ́ délé ìgbòho àwọn ẹni àkọ́kọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ ọba àlejọ́lá tó fi ìbáṣepọ̀ ìní àti ẹ̀ tọ́lọ̀ ọba àlejọ́lá tó fi ṣe orin tó pọ̀ fún mi láyé bí òní tí mo fi dáàmà rẹ̀ ó ní àṣẹ Ibrahim abúlọ́gbọ́n abúlá ìhàbílọ́gbọ́n abúlá sí ọlọ́pàá àti ìdára fún ọdún nínú ẹ̀sí mo máa ní ìmá abúlá sí ilá àti wá sí bàtí mo dé tí mo dí lọ fún abúlá sí tí mo dí àǹfààní tí mo ti ṣe lọ́dọ̀ abúlá di àárọ̀ òkú onímọ̀ yìí tí wọ́n bá kọ sí báyẹ̀ ó gbúdọ̀ lé ní ten billion dollar ní ìsọpẹ́ náírà o tí wọ́n bá kọ sí báyẹ̀ ní owó ó gbúdọ̀ lé ní ten billion dollar ní àǹfààní tí mo ti ṣe ní àǹfààní mímọ̀ ìrírí ẹnì kẹta tọ́lọ̀ ọba àti bọ́lá ti mímọ̀ ní ṣe àǹfààní mímọ̀ wọn tó ti ṣàǹfààní fún mi òun náà ni ọmọ ìyá wa àǹfọ́bí Yusuf Adébọ́lù àbúrò wọn ìyẹn tó ń pè ní akadé kamẹ́lìkọ̀ ọlọ́run bá àlùjọ láàlú àbá àti sábà tuntun púpọ̀ púpọ̀ ṣẹ̀bí mo fẹ́ sọ pé sábà di ibi wọn lọ bí àwọn gbogbo àwọn ọ̀gá ẹ̀mí torí pé ìpinnu pé ìlọ kéwú atlan àwọn ni wọ́n lè jẹ ìlú lọ kéwú màdúrà rẹ̀ ti dé ọ̀nà ọmọ rẹ̀ ní ìlú tàbí wájú ní ìlú tàbí ní ìlú ọmọ bá yìí gbàgbà tí wàá dénú kéwù wàá rí bí ha ẹgbẹ́ tó gbogbo tẹ̀ ẹ́ mo ní débi tí mo wọ̀ sí ìmọ̀ ìgbé báyìí wàá fún mi lójú ẹ̀gbá èyí tó kó sí ìmọ̀ òun ló fa ogun kàràkì ọlọ́run bàbá ìgbàlá kó gbà ó ọlọ́run kó gbà àgbàṣà sí o so èyí náà lẹ rí o tí mo ka ní chapter three verse twenty five ó ti yé ṣùgbọ́n nígbà náà mo ó ti yé kì í ṣètò náà òtìyé òtí mo rẹ̀ sọ ní kó fídíò tẹ́wọ́ rẹ̀ náà ó ti lé ní twenty years ìwọ́dà twenty one year ní fídíò tẹ́wọ́ rẹ̀ òtìyé kò sí ohun kankan kan bẹ̀ mo mọ pé kò rẹ̀ ti mọ̀ tó mi onílé kò sí kankan kan bẹ̀ gbà kò sí kankan kan níbẹ̀ bí kó ní bí ṣe kó ojú ṣe kó ní ìlójú mi gbà bí kó ní ṣe ń ọmọ mi kó ṣe rí kẹ́lẹ́ mo ṣe ní gbà náà tó mo kò fẹ́ kò rẹ̀ ti mọ̀ pé mi ṣùgbọ́n what is more than the person is no more a

ẹmójútó ìmọ̀ ẹmójútó kéwú kéwú ní sọni di ẹni gíga kéwú tó náà ọgbà nígbà táwọn ṣe comparative yẹn fitna káàrí ó jẹ́ fitna àwọn obìnrin ọlọ́run bá dẹ̀ là wá ní ṣe kékeré tí ò ṣe máa fi ẹnu sọ ọlọ́run bá là wá ó là sí àdàgbà cooperative sàlẹ̀ nígbà náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́ni wá wo àtẹ̀yìn àdúgbò àti àgbàgbà àkọ́ni langbalangba tó ìgbéyàwó kẹ̀kẹ́ tí ó sì ní kẹ̀ríńdà tó lágbára ṣùgbọ́n alhamdulillah ọlọ́wọ́n bá bóyá bá ti pé ibi tó fẹ́ lọ kì í sàkúrẹ́ láti máa pariwo sàlàfíà lóòrùn kì í sàkúrẹ́ èyí ó sàkó lábọ̀rẹ́ yìí èmi tí ń gbóró sí ní lọ́sẹ̀lẹ̀ láti àti láyé nìkan ó tó fáwọn ọlọ́run ọlọ́run ò sọ sí wa ọlọ́run mọ́tò sí wa. ẹ ẹ dúró lé lé ìsìnkọ́ ó ní wàhálà mi على الطريقة لأعطيناه معا غدا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته